Ìlà funfun pẹ̀lú pupa èyí tó wà lára ọ̀nà ìrun ẹlẹ́sẹ̀. Ìlà kan ni téèyàn mọ́ ń rí, ìgbà tá a bá rí a lè dúró àmọ́ a ní gàárì mọ́tò síbẹ̀.